Exercise 1, columns 1 and 2. Pọ̀. Báwo ni ó pọ̀ tó? Gùn. Báwo ni ó gùn tó? Gbó. Báwo ni ó gbó tó? Wọ́n. Báwo ni ó wọ́n tó? tóbi báwo ni ó tóbi tó. exercise one columns one and three. pọ̀ ó pọ̀ púpọ̀ gùn ó gùn púpọ̀ gbó ó gbó púpọ̀ wọn ó wọ́n púpọ̀ tóbi ó tóbi púpọ̀. Exercise 1, columns 1, 2, and 3. Pọ̀. Báwo ni ó pọ̀ tó? Ó pọ̀ púpọ̀. gùn báwo ni ó gùn tó ó gùn púpọ̀ gbó báwo ni ó gbó tó ó gbó púpọ̀ wọ́n báwo ni ó wọ́n tó ó wọ́n púpọ̀ tóbi báwo ni ó tóbi tó ó tóbi púpọ̀. exercise two columns one and two. okùn okùn náà gùn tó báwo. ọkọ̀ ọkọ̀ náà wọ́n tó báwo. aṣọ aṣọ náà gbó tó bá wo ahéré ahéré náà tóbi tó bá wo oyin oyin náà pọ̀ tó bá wo ahéré. Ayiri naa tóbi tó bá wo ọkọ̀ ọkọ̀ naa wọ́n tó bá wo oyin oyin náà pọ̀ tó bá wo okùn okùn náà gùn tó bá wo. Exercise 2, columns 1, 2, and 3. Okùn. Okùn náà gùn tó wo. Ó gùn díẹ̀. Ọkọ̀. Ọkọ̀ náà wọ́n tó báwo? Ó wọ́n díẹ̀. Aṣọ. aṣọ náà gbó tó bá wo ó gbó díẹ̀ ahéré ahéré náà tóbi tó bá wo ó tóbi díẹ̀ oyin oyin náà pọ̀ tó bá wo ó pọ̀ díẹ̀. Exercise 3, columns 1 and 2. Aṣọ me gùn. me gùn. Aṣọ rẹ̀ gùn. Tìrẹ gùn. Aṣọ rẹ̀ gùn. Tìrẹ gùn. Aṣọ wa gùn ti wá gàn aṣọ yín gàn ti yín gàn aṣọ wọn gàn tí wọ́n gàn. Exercise three columns two and one. Tèmi gàn. Aṣọ mi gàn. Tìrẹ gàn. aṣọ rẹ̀ gùn tirẹ̀ gùn aṣọ rẹ̀ gùn tiwa gùn aṣọ wa gùn tiyín gùn aṣọ yín gùn tiwọn gùn aṣọ wọn gùn. Exercise 4A, columns 1 and 2. Dínwó tiwa dínwó bo, tiwa bo, gùn tiwa gùn pọ̀ tiwa pọ̀. Exercise 4A, columns 2 and 4. Tiwa dínwó. Tiwa kò dínwó. Tiwa gbó. Tiwa kò gbó. Tiwa gùn. Tiwa kò gùn. Tiwa pọ̀ tiwa kò pọ̀. Exercise 4A, columns 2, 3, and 4. Tiwa dínwó. Tiyín kọ́. Tiwa kò dínwó. Tiwa gbó. Tiyín kọ́. Tiwa kò gbó. tiwa gùn tiyín ńkọ́ tiwa kò gùn tiwa pọ̀ tiyín ńkọ́ tiwa kò pọ̀. Exercise 4B, columns 1 and 2. Dára. Tiwọn dára. wọ́n tí wọ́n wọ́n tóbi tí wọ́n tóbi pọ̀ tí wọ́n pọ̀ wà tí wọ́n wà níbí. Exercise 4B, columns 2 and 4 tiwọn dára tirẹ̀ kò dára tiwọn wọ́n tirẹ̀ kò wọ́n tiwọn tóbi tirẹ̀ kò tóbi tiwọn pọ̀ tirẹ̀ kò pọ̀. tí wọ́n wà níbí tirẹ̀ kò wà níbí. Exercise four b columns two, three, and four. Tí wọ́n dára. Tirẹ̀ ńkọ́? Tirẹ̀ kò dára. Tí wọ́n wọ́n tirẹ̀ ńkọ́ tirẹ̀ kò wọ́n tí wọ́n tóbi tirẹ̀ ńkọ́ tirẹ̀ kò tóbi tí wọ́n pọ̀ tirẹ̀ ńkọ́ tirẹ̀ kò pọ̀ tí wọ́n wà níbí. tirẹ̀ ńkọ́ tirẹ̀ kò wà níbí. End of Unit 41.